يا طالب العلم قم لا تنم فإن الزمان انقضى وانصرم فكن ما حييت ضنينا به فظنك بالوقت عين الكرم وكن حلس درسك وافرح به تكن قائدا في غد للأمم وبادر شبابك من قبل أن يقطع عزمك سيف الهرم ودع ما استطعت فضول اختلاط وأكل ونوم وقول يدم وصاحب نبيلا ولا تكثرن فكم مكثر يا أخي حرم وحقق إذا رمت شيئا ولا تسمن بوهمك ذات الورم رأيت العلوم وأصحابها لدى كل ذي فطرة تحترم فإن رمت يا صاحبي رفعة بدنيا وأخرى فلذ بالقلم وأخلص لربك واعمل بما علمت وإن تلقى فيه الألم وصابر وذابر ولا تكسلا فإن الهموم بقدر الهمم فإن الهموم بقدر الهمم أيا طالب العلم قم لا تنم فإن الزمان انقضى أيا طالب العلم قم لا تنم فإن الزمان انقضى وانصرم فكن ما حييت ضنينا به فظنك بالوقف عين الكرم وكن حلس درسك وافرح به تكن قائدا في غد للأمم وبادر شبابك من قبل أن يقطع عزمك سيف الهرم ودع ما استطعت فضول اختلاط وأكل ونوم وقول يذم وصاحب نبيلا ولا تكثرن فكم مكثر يا أخي حرم وحقق إذا رمت شيئا ولا تسمن بوهمك ذات الورم رأيت العلوم وأصحابها لدى كل ذي فطرة تحترم فإن رمت يا صاحبي رفعة بدنيا وأخرى فلذ بالقلم وأخلص لربك واعمل بما علمت وإن تلقى فيه الألم وصابر وزابر ولا تكسلا فإن الهموم بقدر الهمم فإن الهموم بقدر الهمم أيا طالب العلم قم لا تنم فإن الزمان أيا طالب العلم قم لا تنم فإن الزمان انقضى وانصرم فكن ما حييت ضنينا به فظنك بالوقت عين الكرم وكن حلس درسك وافرح به تكن قائدا في غد للأمم وبادر شبابك من قبل أن يقطع عزمك سيف الهرم ودع ما استطعت فضول اختلاط وأكل ونوم وقول يذم وصاحب نبيلا ولا تكثرن فكم مكثر يا أخي حرم وحقق إذا رمت شيئا ولا تسمن بوهمك ذات الورم رأيت العلوم وأصحابها لدى كل ذي فطرة تحترم فإن رمت يا صاحبي رفعة بدنيا وأخرى فلذ بالقلم وأخلص لربك واعمل بما علمت وإن تلقى فيه الألم وصابر وذابر ولا تكسلا فإن الهموم بقدر الهمم فإن الهموم بقدر الهمم أيا طالب العلم قم لا تنم فإن الزمان انقضى أيا طالب العلم قم لا تنم فإن الزمان انقضى وانصرم فكن ما حييت ظنينا به فظنك بالوقت عين الكرم وكن حلس درسك وافرح به تكن قائدا في غد للأمم وبادر شبابك من قبل أن يقطع عزمك سيف الهرم ودع ما استطعت فضول اختلاط وأكل ونوم وقول يذم وصاحب نبيلا ولا تكثرن فكم مكثر يا أخي حرم وحقق إذا رمت شيئا ولا تسمن بوهمك ذات الورم رأيت العلوم وأصحابها لدى كل ذي فطرة تحترم فإن رمت يا صاحبي رفعة بدنيا وأخرى فلذ بالقلم وأخلص لربك واعمل بما علمت وإن تلقى فيه الألم وصابر وزابر ولا تكسلا فإن الهموم بقدر الهمم فإن الهموم العلوم بقدر الهمم أيا طالب العلم قم لا تنم فإن الزمان أيا طالب العلم قم لا تنم فإن الزمان انقضى وانصرم فكن ما حييت ضنينا به فظنك بالوقت عين الكرم وكن حلس درسك وافرح به تكن قائدا في غد للأمم وبادر شبابك من قبل أن يقطع عزمك سيف الهرم ودع ما استطعت فضول اختلاط وأكل ونوم وقول مذم وصاحب نبيلا ولا تكثرن فكم مكثر يا أخي حرم وحقق إذا رمت شيئا ولا تسمن بوهمك ذات الورم رأيت العلوم وأصحابها لدى كل ذي فطرة تحترم فإن رمت يا صاحبي رفعة بدنيا وأخرى فلذ بالقلم وأخلص لربك واعمل بما علمت وإن تلقى فيه الألم وصابر وذابر ولا تكسلا فإن الهموم بقدر الهمم الهموم بقدر الهمم أيا طالب العلم قم لا تنم فإن الزمان انقضى أيا طالب العلم قم لا تنم فإن الزمان انقضى وانصرم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه قال الإمام ابن أبي زيد القيرواني رحمه الله تعالى في كتابه متن الرسالة وينهى عن الصلاة في معاطن الإبل ومحجة الطريق وظهر بيت الله الحرام والحمام حيث لا يوقن منه بطهارة والمزبلة والمجزرة ومقبرة المشركين وكنائسهم بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه من يوم الدين أما بعد àwọn àyè tí wọ́n ti ń ti intermedi ẹ̀ka tí àwọn àyè tí àfàwà rahmanullah alimam abdulzid karawa ní tí wọ́n sọ fún wa pé ṣẹ̀rí akọ̀ fún wa pé ká má kírun bẹ́ẹ̀ so a ti sọ̀rọ̀ nípa àkọ́kọ́ ìtàbí sàkọ́kọ́ bíi ọ̀nà ni màá tún ẹ̀bẹ̀ so ẹ̀kejì ní mahajjat tariq mahajjat tariq mahajjat tariq òun ni ibi tí àwọn èèyàn ń gbà kọjá ìyẹn ni pé ọjọ́ ọ̀nà ojú ọ̀nà ṣẹ̀ríà àbí wọ́n ní kí wọ́n má kírun ní ojú ọ̀nà nínú ṣẹ̀ríà wa nínú ẹ̀sìn Islam kí wá ní ìdí tí wọ́n ṣe ní ká má kírun ní ojú ọ̀nà wọ́n ní àwọn kan ní ìtí wọn fi ní ká má kírun lójú ọ̀nà náà ni ẹ̀gbin tí ó lè ṣeéṣe kó wà ní ojú ọ̀nà tí ẹ̀ ń tẹ́ kírun nítorí wọn pè ní ẹ̀gbin yàní bí ẹ̀gbin ibi tí wọn kọ́ báyà àwọn ọ̀dọ́mí gbẹ fẹ́ pé àbí àwọn ọ̀dọ́mí tí wọn gbà kọjá tó ń táwọn ẹbí máa ń yàgbẹ́ sí lápèjúwe tí wọn bá tí èèyàn tí èèyàn bá ti dá lọ so àbí ìyá ibi táwọn èèyàn lómi ń tọ̀ sí tó jẹ́ pé ojú ọ̀nà náà ni ló máa ń ṣe bẹ́ẹ̀ bó ti yẹ pé irú nǹkan báwọn ọ̀dà ṣẹ̀ríà ó ṣọ́ wa lára kó níbi kí wọ́n máa tọ̀ sí ibi tí àwọn ń gbà ojú ọ̀nà táwọn gbà kọjá bẹ́ẹ̀ náà ni ibi tí kí àwọn èèyàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣẹ̀ríà tó ká ṣe bẹ́ẹ̀ ló sọ pé الذي يدل يتخلى في طريق الناس والذي يدل في طريقهما كما قال النبي صلى الله عليه وسلم حديث الإمام مسلم سودانا من سنن حديث النبي رواية نقرأ اللاعنين ìyẹn ni pé kí wọn máa yàgbẹ́ sí ojú ọ̀nà kí wọn sì máa máa tọ̀ sí ojú ọ̀nà táwọn yẹn gbà kọjá ẹni tó bá ṣe bẹ́ẹ̀ yóò fa káwọn èèyàn máa làánà rẹ̀ ká máa ṣẹ́ pẹ̀lú àtàlọ́yà bẹ́ẹ̀ yìí ah, ìjọ́sù lẹ́lẹ́mìíràn síbi ìjọ́sù ìtọ́wò àwọn èèyàn tọ̀ síbi wọ́n máa sa àwọn èèyàn ṣẹ́ pẹ̀lú bí táwọn ń gbà kọjá lójú ọ̀nà kọjá so irú ntọ́ tí àwọn náà máa sọ ni pé iṣẹ́ afinni ká máa ojú láti mọ̀ pé ìtọ̀ èèyàn àti ìjẹ́ èèyàn akọ́nùkan ọláhù ẹ̀gbin ẹ̀gbin so tí o sì yẹ méjì lẹ pẹ̀lú pọ̀tà àwọn yẹn náà pẹ̀lú àrínú ọlọ́run àrínú súnà ní Muhammad sallallahu alaihi wa sallam bẹ́ẹ̀ náà nínú Al-Qur'an nínú náà so látara bẹ́ẹ̀ wọ́n ní kí a máa kírun ní ojú ọ̀nà torí pé ní lẹ́yìn náà máa rí náà tó lọ nàìjíríà pé ó súnmọ́ kí ẹ̀gbọ́n wà níbẹ̀ ó àbí kó jẹ́ pé àwọn ọjọ́ ọ̀nà yẹn àwọn ẹranko tí jẹ tí wọ́n fẹ́ ká jẹ́ náà sáwọn bíi ajá akramakumullah ẹlẹ́dẹ̀ bẹ́ẹ̀ náà àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn ẹranko ti ṣẹ́ra nǹkan mọ́jẹ ó lè ṣe kí wọ́n náà da àná ẹ kọjá bẹ́ẹ̀ sì ni ẹranko ni wọ́n ẹni tẹ̀ wọ́n lè tọ̀ ẹni àwọn lè tọ̀ sí ní ọjọ́ náà wọ́n lè yẹ̀ lẹ́sí bẹ́ẹ̀ a sì mọ̀ pé ìgbẹ́ ẹranko ti ṣẹ́ra nǹkan mọ́jẹ àti tọ́ rẹ̀ ẹ̀gbin ni ẹ̀gbin ni kò sí àpò níbẹ̀ láàrin àwọn onímọ̀ ó ti jẹ́ pé ẹ̀gbin ni ìtọ̀ tí ọba jẹ́tọ̀ àwọn ọmọ àná dáadáa oṣù jẹ́gbìn bẹ́ẹ̀ náà ìgbẹ́ ìgbẹ́ wọn náà àtúntàn lọ bẹ́ẹ̀ náà ìgbẹ́ àti ìtọ̀ odò èyíkéyìí ọ̀run tí ṣẹ̀ríà ní kámọ́jẹ ṣùgbọ́n ẹran tí wọ́n bá ní ẹran tí ṣẹ̀ríà yọ̀ ọ̀dà ká jẹ tó bá pé irú rẹ̀ lọ́dọ̀ wà ní irú yẹn ibi táwọn yẹn ń gbà kọjá tó pé náà

sòrò lórí àwọn ọ̀nà tí wọ́n gbà kọjá ẹ̀ tí àwọn èèyàn àwọn yẹn bá àwọn adé àwọn ẹran tí ṣẹ́dá ní kàjẹ́ yìí tí àdìsọ́ńbẹ̀ fún àwọn yìí tí wọ́n bá tọ̀ àbí tó bá yà jẹ́ èyí yẹ kìí ṣẹ̀dí gẹ́gẹ́ bí àwọn tàṣọ fọ́ dọ́gba lọ́dọ̀ àwọn onímọ̀ tó yẹ pé òní àmì ọ̀rọ̀ imam malik rahmanlá àti ọ̀rọ̀ imam àlẹ́ imam ahmed rahmatulah jẹ́mi so látara bẹ́ẹ̀ tẹ́lẹ́tẹ́rù ìgbẹ́ màálù àbí ràǹkúnmí àbí àgbò àgùntàn ewúrẹ́ iná ni èèyàn bá rí tó wà ní àyè tí wọ́n ti ń ká máa ń dàpọ̀ àyè tí wọ́n máa ń dàpọ̀ dáhùn tí èèyàn bá tí èèyàn láyé ní tọ́ba tí èèyàn bá tí wọ́n bá bẹ́ kírun bẹ́ẹ̀ tí wọ́n bá bẹ́ kírun bẹ́ẹ̀ lè kírun kò sí nǹkan tó kékeré ṣe haram bó ti jẹ́ pé n tó da àbí tí àyè ní bá wá àbí tí domi bá tó ti jẹun bẹ́ẹ̀ tó ti fi náà kò kéèyàn ṣe fi síbẹ̀ torí pé ní bí o tara jẹ pé kí ẹsẹ̀ àwọn ọ̀nà pé gẹ́gẹ́ ọ̀rọ̀ pàṣẹ pọ́sí ọ̀tẹ̀wọ̀n ṣùgbọ́n ni kí ibi dọ̀tí bá so ní kúkúrú wọn ní ká máa kí nítorí pé ó lè ṣe ṣe náà ṣe wá rí o ẹnu kọjá pé èèyàn rí èèyàn rí àbí àkàràǹkùnmọ́ àbí ìtọ̀ àti jẹ ẹranko tí wọ́n ní ká má jẹ èèyàn rí bẹ́ẹ̀ kí wọ́n rí pé á ẹ̀dín ni èèyàn rí báyìí so tó láti wọ ní kí wọ́n kírun bẹ́ẹ̀ ọ̀dà ẹni tó bá kírun ní ráàyè òun tó sì rí ẹ̀dín tó rí tó sì rí ọjọ́ tó dàbí ọlá ti kí ni ọlá ti tó nùkì torí pé ọlá jẹ láti má kírun ráàyè sí ẹ̀dín bẹ́ẹ̀ so ó má má kírun bẹ́ẹ̀ so dẹ́kun tó kò ní ìrùn kò ní ìrùn.

so èyàn orí ẹ̀dùn bẹ́ẹ̀ ẹ̀dùn tí èyàn ẹ̀ ẹ̀ ṣùgbọ́n ó bàtí èyàn ọ̀rẹ́dùn bẹ́ẹ̀ wọn ṣé èyàn á lè kírun bẹ́ẹ̀ àbí èyàn kírun bẹ́ẹ̀ a sì mọ̀ pé lójú ọ̀nà yẹn lójú ọ̀nà tó yẹ pé àwọn èyàn ń gbàgbọ́ kọjá pé ó sì ṣeé ṣe káwọn ẹlẹ́mí oṣù síbẹ̀ àbí kí wọ́n sọ síbẹ̀ oríṣiríṣi láàrin yẹn ẹlẹ́mí ọ̀rọ̀ bí ti ẹ̀rọ kọ́ ṣàmùhà ọ̀kọ̀ ṣọ́ àbí àwọn ẹ̀rọ ẹranko tí wọ́n ń ṣẹ̀ra nǹkan máa jẹ especially bí ajá lọ́yẹ́ pé àìsàn ń sin àwọn tí wọ́n ti ń sajá pọ̀ lọ́dọ̀ wọ́n sì máa lọ́kà kiri láwọn ojú ọ̀nà yìí so èèyàn ò rẹ́gbìn àmì tí wọ́n bá rẹ́gbìn dandan ni kí ẹ̀wọ̀ ni kí wọ́n kírun bẹ́ẹ̀ ṣùgbọ́n èèyàn rí ẹ̀gbìn ìgbà tí èèyàn rẹ́gbìn sí wọn á lè kírun bẹ́ẹ̀ lè kírun bẹ́ẹ̀ so ẹ̀ ń bẹ́ẹ̀ náà wọ́n ní ma ṣàtọ̀ pé kí wọ́n má kírun bẹ́ẹ̀ torí pé ní alghalib ntọ́ jẹ́ etí máa ń ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ dání pé irú ọ̀nà yẹn kò ní jẹ́ kò ní gbòòsì níbi bí àwọn ẹ̀bẹ̀ àwọn ẹran àwọn atáàkì ń jẹ àti wọn táǹgà àti wọn tí wọn àbí ọdún máa kọjá ń bẹ lẹ́nu ẹran táàkì ń jẹ náà tó bá ti ń kọjá ń bẹ so tó jẹ́ pé ìgbẹ́ ti àti tọ́tì ẹjẹ́ ẹ̀bì so látàrí pé láti pé kí káfílẹ̀ jọ pé ìtọ́jà gálẹ́bù yẹn ìtọ́jà gálẹ́bù yẹn káfífi sípò ìtọ́jẹ́ àbí ìtọ́jẹ́ ìkàtí àrílòkòdòrò so àwọn kan yóò sọ pé rárá níta wò ni pé ààyè yìí o ìtàn gbà kọjá yìí nínú àpapọ̀ ilẹ̀ tí anábì sọ pé sallallahu alaihi wasallam ọjọ́ ìlàtìlẹ̀ ọjọ́ ìlàtìlẹ̀ al-ardu. وجعلت لها الأرض مسجدا وطهورا ọkọ ti kó sínú ọmọọmọ àdéhùn yìí tí ọlọ́run ọba tí òun bá wà bá wà tán bá bẹ́ẹ̀ náà bá kí nǹkan kírun bẹ́ẹ̀ ìyẹn pé ọlọ́run so so àlàáfù ni pé ìtọ́jà pilẹ̀ náà ni pé ilẹ̀ yẹn ṣe yẹn definitely ìyá lè kí lórí àwọn ènìyàn yìí so àwọn kan yóò lè kí amala ń bẹ̀rẹ̀ pé rọ́ọ̀lì ni ntí ntí ń sa ilẹ̀ dání wí àwọn àyè wọn kò lè má máa sí àwọn ẹgbẹ́ àwọn ẹ̀nà kó jẹ tí ẹ bá gbàgbẹ́ lóko sí mọ́ra fún gbàgbẹ́ kò pọ́sibú kọ́ má jọ pé kọ́ má má yàgbẹ́ síbẹ̀ tàbí kọ́ má tọ̀ síbẹ̀ ẹ̀hẹ́n so but àwọn kan sọ pé àwọn sọ àwọn tán ọ̀rọ̀ kejì ni pé téèyàn bá ti rí téèyàn sì rí pẹ̀ ẹ̀gbin èèyàn orí ẹ̀gbin ẹ̀ gangan èèyàn gbóòórùn ẹ̀ so ká ló ń tọ́ wá nípìnlẹ̀ ni pé ìpìlẹ̀ ni pé àyè yẹn wà náà àyè tó má ti hàn lè kírun bẹ́ẹ̀. àwọn tí wọ́n wá ní àwọn kan sọ pé ọ̀dà ah, tó ń ti bẹ́ẹ̀ ìyẹn pé tọ́ba jẹ́ pé a sọ pé àlàáfù ìyẹn pé a ṣe tàbíhù àlàáfù lórí àlùhálìb lórí àlùhálìb torí àwọn tí wọ́n sọ pé àlùhálìb wọn nítorí pé èrò tẹ́ àlùhálìb zọ́ọ̀nù àlùhálìb zọ́ọ̀nù ni wọ́n gbé sípò àlùmùhàkàk ìyẹn wọ́n ní àlùmọ̀zọ́ọ̀n kàlùmùhàkàk nínú àwọn pírísítà wọn ní náà.

wọ́n máa ń lọ ìdájọ́ ṣẹ̀rí àmọ́ lọ́pọ̀lọpọ̀ gbà so nígbà tí kò bá sáyé láti rí kéwọn orí àrídájú so bá gẹ́gẹ́ ọ̀rọ̀ kẹta sọ pé àwọn ní aláṣọ àtọ̀hárọ̀ so nígbà tá a ṣe rẹ̀ nìyẹn ìtòrí hadith tí yọ àmì sọ̀hí àti mùsùlùmí bẹ́ẹ̀ náà ni àìsíkùn wani sùnà náà wí dáadáa àti sùnà náà tún ní àti sùnà ní ìgbìmọ̀ jẹ́ àlọ́ kúlù ha mùsùlùm ilà màkàbárà tó alhàmà òun náà ó ti kó ojú ọ̀nà sínú ojú ọ̀nà kí ojú ọ̀nà tẹ́ àyàn gbà kọjá tí àárí ọ̀gbìn láti dájú pé àgbìnjẹ ń bẹ̀ láti dóhùn rẹ̀ so ó ti wá náà ọmọ aláàbò kò lù ha mọ́sídù. àwọn onímọ̀ náà wọ́n fẹ́ pé tí wọ́n bá wá kírun bẹ́ẹ̀ ọ̀dà àrẹ imam habib nínú àwọn ọmọ kírun malik rahmanlọ wọ́n tí wọ́n bá kírun bẹ́ẹ̀ irú àyọ̀ tí èèyàn rárá dájú ẹ̀gbìn tó dáàbò ní kí wọ́n tún wọn yẹn ti padà èèyàn tún wọn ti padà tí àkókò rẹ̀ wọn bá ti wà ń ta tó ti jáde àbí tó bá jáde gan-an. bàtún bẹ́ẹ̀ náà onímọ̀ nínú mọ́gàbí náà ti wá ní ara èèyàn mẹ́tò wọn kí padà tí àkókò rẹ̀ bá jáde torí pé nígbà ní pé al-aslu ní pé kíni al-aslu at-tahara al-aslu at-tahara tó záka al-makan àbí at-tahara tó mahajjat at-tariq àbí kọ́ọ̀rì at-tariq ọjọ́ nǹkan yẹn ń gbà kọjá nǹkan al-aslu ní pé nǹkan mọ́ni wọ́n ti àti rí ẹ̀jẹ̀ tí a ti gbóhùn rẹ̀ wọ́n ní ṣùgbọ́n tó wáyé pé ẹ̀ẹ́ ìgbà tí wọ́n ní kò ní dànù padà tá kòkó bá lọ ṣùgbọ́n tí àkókò òun bá ti wà tó sì wà ń ta tí ó ti jáde àkókò òun yóò ti jáde wọ́n ní àwọn akẹ́kọ̀ọ́ dànù padà wọ́n fẹ́ padà pé ìgbà tó yẹ pé wọ́n fi istilhab ìrànà wọ́n wọ́n wò ṣe pé ah ó ṣe kò ṣe khilafta bẹ́ẹ̀ pé àwọn kan akọni pé kí wọ́n ti ọmọ tẹ̀wọ́n bẹ̀rẹ̀ rárá wọ́n sì àkókò òun bá ti wà ń ta òkú tó dáa torí pé tàbí dáadáa ni òní yàtọ̀ láàrin kọ́kọ́ jáde padà nígbà tá kọ́kọ́ ń bá wọn ta ìgbà tí kọ́kọ́ tí mo bá jáde. <laughs> so ẹni tó dáadáa nínú ọ̀rọ̀ yìí tó ṣe jù òun ni pé kí wọ́n má kí ni ayò kí wọ́n bá ti ṣe ṣáàkì kí wọ́n bá ti ṣe ìyìn méjì ǹjẹ́ ọmọ àbí ọmọ àgbọn tó rìnlẹ̀ lẹ́nu yẹn pé èèyàn gbóòórùn tọ̀ ògbóòórùn bẹ́ẹ̀ kò sì rí òṣèré kan so òṣèré tó farajọ́

kí o kí o ní àyè tó ti ráyè nàta àyè tó ti ráyè nàta tó ti rí àkànù ṣe tó ráyè dòkó tó ráyè dúró dáadáa tó ráyè dòkó hàn iná ló ṣe fìfún àwọn nǹkan yìí kẹsì kan tó jìnà ó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ àwọn àmì ìgbà tó rú báyìí àbí àwọn àmì ìgbà tó pé bí kólókó àbí bí gbólé wà bẹ́ẹ̀ bí àwọn ọ̀nà tí wọ́n sáwọn oko bí táwọn èèyàn dáko so tó bá yẹ pé bẹ́ẹ̀ ọjọ́ tó bá rí bẹ́ẹ̀ kò yẹ kí òkè láyè ṣe àwọn orígun àwọn orígun dáadáa ẹ̀yìn mú wa kí a mú wa àbí ká má orígun mú àbí ká má orígun mú ṣe tí wọ́n sì wà nípa dọ̀rúrọ̀ tí sì wà so tí wọ́n sì wà nípa dọ̀rúrọ̀ so that ìtàn yẹn tọ́ba rí tó náà yóò kọ́ tọ́kí ayé ẹ̀ka mi tó náà tó wà bẹ́ẹ̀ òun náà pé ọjọ́ nítorí bàtà ní káwọn kan bẹ́ẹ̀ ni pé èyí tún lè lọ́nà tó fi ń tó fi ń dí àwọn èèyàn lọ́wọ́ èyí ni pé bẹ́ẹ̀ pé ó fi jẹ́ ó lè fi kúrò níwọ̀n báwọn èèyàn wọ́n fẹ́ pé ojú ọ̀nà yẹn àwọn èèyàn sì ń sàlákà yẹn àwọn èèyàn sì ń jáde kọjá èyí náà fi ń pè ní eh, muhajjatu tariq ìyẹn pé ما زالت تقصد ما زالت تقصد يعني ما سنداد قد سنداد يعني قد هذا عندنا منظور ممكن قارعة قارعة الطريق بس هذا الحديث قارعة الطريق طريقين قارعة الطريق هنا يعني أعلى الطريق اللي توقع عنده يعني اللي توقع كمان ده سوس بس ممكن أنكر يعني قارعة الطريق طريقين لقارع لقارع مرة لها طريقين عن سنداد ما ما اسمه بدو كوكو كومبه يبدو كوكو nǹkan tí a bá ń kàn kókókó wọn pè ní kọ́ra kọ́ra albab lọ́sọ̀ wọn hadith pé tí èyí ọdún sinadí náà yìí hadith sahih pé tán ẹ̀ bá ti rí anábì ní sábà ti sin òkú sallallahu alaihi wasallam. وتولى عنه أصحابه وإنه لا يسأقر عن عليهم táwọn fámìlì bá ti àwọn tán gbé gbó sí kòtò tí wọn bá ti kó tí wọn bá ti kó ní so kọ́ọ̀rẹ́ àtìsọ̀rí kan pé ní kọ́ọ̀rẹ́ àtìsọ̀rí torí pé ní ẹsẹ̀ àwọn tí ń dada ẹni tó kókó kó bẹ̀ yẹ pé èèyàn máa dọ̀wọ̀ ẹsẹ̀ ńlẹ̀ láti pé tí wọn bá sí pé èèyàn bá rí àwọn tí ń kọjá ní ayé tí wọn bá wà láàyè kan èèyàn lè máa dọ̀wọ̀ ẹsẹ̀ so ẹsẹ̀ mi tó bá ibi tó bá dá ibi tó yẹn ń dáko sí ìtàn báwọn so wọn máa pa èèyàn rìn ẹ̀hẹ́ so wọn ní àwọn èèyàn gbàgbà kọjá ẹni tí wọ́n ń kírun bẹ́ẹ̀ wọ́n lè dí àwọn èèyàn lọ́wọ́ wọ́n lè dí àwọn èèyàn lọ́wọ́ láti fi kán máa ra ìkọjá láti fi kán máa ra ìkọjá so yìí náà dẹ̀dà so tó bá yẹ pé eléyìí bá ní ìdí àbọ̀wá mi jẹ́ pé ká má kírun bẹ́ẹ̀ a jẹ́ pé tí wọ́n ń tàn án tó bá kírun ní ráàyè o tó bá kí bó ti yẹ kó kí ó nírun ṣùgbọ́n tó bá ti dí àwọn èèyàn lọ́wọ́ bẹ́ẹ̀ ẹni tó bá kọjá tí ọ̀rá ìkọjá yóò lẹ́sẹ̀ rẹ̀ yóò lẹ́sẹ̀ rẹ̀ tó ráàyè ní ìbẹ́ tó lè kírun bẹ́ẹ̀ àjẹ́ rẹ̀ kókò sáyé ní ìlàyé tó bá bẹ̀rẹ̀ tó fi jáde lọ́wọ́ tó dé fún ara ìkọjá yóò ní ẹsẹ̀ rẹ̀ ẹsẹ̀ rẹ̀ tó bá jẹ́ fa ìnira fẹ́ lómi rẹ̀ pé ẹni ẹ̀ wà ọ̀rẹ́ kọ̀kọ́ kọjá ní ọ̀run àbí ó ń kánjú àbí ìyọ̀kan àbí ó wà ní ìṣesí kan ló jẹ́ pé ẹbí máa ti ń kí àwọn ọ̀run ní ẹ̀rùn bíi júmọ̀ àní àbí ẹ̀ẹ́dì ni kí wọ́n máa ṣọ́ àwọn nǹkan yẹn púpọ̀ tí ó bá ìpàdé náà ti mọ̀ pé lọ́jọ́ yìí àwọn ènìyàn jáde lára ohun tí ó jẹ́ bẹ́ẹ̀ pé wọ́n jẹ́ mùsùlùmí nílùú yẹn àbí ọ̀rẹ́dẹ̀ yẹn. ní tí ò rí bẹ́ẹ̀ àbí tẹ́ pé àwọn mùsùlùmí mi ń gẹ́tẹ́ pé kìí ṣe lọ́dí pé èdè òkè ń sọ̀rọ̀ àyàn àwọn náà rọ ọdún mọ́ lọ́mọ àwọn jẹ́ ọ̀zọ́pọ̀ ọ̀ràn yẹn ni so ọ̀ràn yẹn náà ni ẹni tí ó bá níbi kan tí òde kó lè wá tó ní nǹkan kagara kan so kìí kìí ó lè fẹ́ kọjá lẹ́nu tẹ̀ lórí pé kìí sọ̀rọ̀ yẹn ẹni tí ó bá ti tọ́ bá fẹ́ kọjá sí àníjọ́ kọ so ó lè tàbí kọjá tí àwọn yẹn bá ń kírun lójú ọ̀nà yóò máa fà ní so kò ní jẹ́ kí wọ́n lè rí bùkátà èmi ti lọ pẹ́ pé olùkó hara tó lọ bá èmi tó lọ́dọ̀ bá wọn bí ẹ̀ṣẹ́ ṣe lọ pé ẹni tó lọ sàn báyìí lọ bá wò sàn àbí kò tẹ̀ ṣe tààrẹ̀ wọn kò pálẹ̀ rẹ̀ fún ọgbọ́n wa ṣùgbọ́n ó bu kátà ṣe nǹkan kan pẹ́ pé àìrí ṣe yóò fà wàhálà fún kátà sọ pé èdè pẹ́ pé àti ẹni tó jẹ́ mùsùlùmí àti ẹni tó jẹ́ mùsùlùmí wọn jẹ bẹ́ẹ̀ so tó kún kálukú lọ́lá ìtàkì kọjá nínú àwọn ọmọ wa ṣẹ̀kọ̀ àmà àti ẹ̀ẹ́d àti ẹ̀tọ́ gbogbogbò iná nìyẹn

so bàbá mi ọgbọ́dọ̀ àti àwọn àti disturb àwọn èèyàn yóò yọ máa lọ́sẹ̀ lórí eléyìí wọn kò ṣe àmàlà wa so àwọn kọ́ ra ti tọ̀rẹ́ kù. so níbàámu bí ọ̀là yìí bí ìtàn bá ti sọ pé ọ̀fà tán kìíní ká má kírun bẹ́ẹ̀ iná ni ìdájọ́ ọ̀run tí ìyẹn bá kí ní náà fi ní òjẹ́ ẹ̀ẹ́dì bá nípa ìdámọ̀ rẹ̀ tí mo ṣe síwájú náà ọlọ́run tó كتا لما وانا بعد كان كما كان بس وظهر بيت الله الحرام ون آه اوكي لي الله قال لا تنجي الكعبة المشرفة وانا بيت الله الحرام بيت الله المحرم شو ما جو يعني أو من ما الحديث واقع النبي صلى الله عليه وسلم يكون أكل من الكعبة من الكعبة nga tí wọ́n da maka padà lọ́wọ́ àwọn kèfèrí sallallahu alaihi wasallam amadu kinu bẹ́ẹ̀ حديث الصحابي عبد الله بن عمر رضي الله عنهما عن سيدنا الصحابة وعند حديث عن الصحيحين أو عن الصحيحين عن عبد الله بن عمر رضي الله عنهما عن سيدنا الصحابة قال دخل دخل رسول الله صلى الله عليه وسلم الكعبة آه، آه، بيت آه، الكعبة عام الفتح أيام الفتح وأسامة بن زيد دخل معه أسامة بن زيد وبلال وعثمان بن طلحة فلما خرج كنت انا وانا كنت انا انا من ولج كنت انا كنت انا من ولج البيت nígbà tí anabi jáde sọ̀rọ̀ sọ̀rọ̀ oní oní oní kọ́wọ́ kàába padà so pàṣẹ àtúndìláàlà alṣọlá rasulillah sọlọlọ sanfilde ṣé anabi kírun ní ilé ọlọ́run yìí ní kàába ni kọ́là náà wọ́n níbi láti tó bẹ́ẹ̀ ni ó sọ ayé kọ̀ọ̀bẹ́ẹ̀ náà àmọ́ bẹ́ẹ̀ ni.

ìdán ọ̀rọ̀ yẹn sí alẹ́ kí n bẹ́ẹ̀ lẹ́yìn so bẹ́ẹ̀ náà ni òkèlè náà lọ́tọ́ kan na sì ni pé oke yi yìí òkè á ní ẹ̀yìn lẹ́kì òun ní òkèlè ni ọ̀rọ̀ ọ̀rọ̀ kan náà malik sọ tó jẹ́ pé náà òun náà ni ọmọ ti jẹ́ asbab asbab عليه القاضي عبد الوهاب المالكي أصبح أنه مشهور من مذهب الإمام المالكي كما ذكر من ده يقول ما مالكي قاف كما ذكر من ده لكن ذكر من يوكي كعبة هم تركين لأن العبرة ببنائها وبكان القدسي بناء كعبة وقل كعبة كيف يمكن أن تكون أتكلم لها قدسي مصور so طيب، آه، بين آه، الإمام أحمد رحمه الله هذا رواية كلمة هذا الإمام مالك رحمه الله ونقول أتفق وكن لا تجوز مع الكراهة أتفق سبحان ونقول لا يعني كي كرهت الصلاة على ظهر كعبة هات الصلاة على ظهر بيت الله so pé ìmọ̀ mọ́ni pé kìí ṣe pé mọ́rọ̀ màmú à ìṣe pé kọ́ kìí ṣe pé haram ṣùgbọ́n ó tọ́ pẹ̀lú pé máa kàwá hàn ní ní pé máa tún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n tún bẹ́ẹ̀ lọ. ìyàtọ̀ náà ni méjèèjì ní láàrin ìwáyà méjèèjì ọ̀rọ̀ méjèèjì tí máa mọ́ni kìí sọ tí wọ́n dá aládọ́ wọn lórí ọ̀rọ̀ àkọ́kọ́ kò tọ́ rárá ní apá kí wọ́n yóò tún mọ̀ kí. lórí ọ̀rọ̀ kejì ìyẹn ni pé ṣẹ̀rẹ́ àpò ìrora pé kí wọ́n má kírun bẹ́ẹ̀ ìyẹn ni pé kí wọ́n má kírun bẹ́ẹ̀ dájú kí wọ́n kírun lórí òkè lọ́nà ìrun wọn lálàáfíà nù ṣùgbọ́n kí wọ́n má kírun bẹ́ẹ̀ ọjà púpọ̀ ju kí wọ́n kírun bẹ́ẹ̀ lọ. irú ọ̀rọ̀ tí máa Malik sọ rahmanu náà ni àlè máa hajj sọ wípé kò tọ́ kí wọ́n kírun ní òkè Kaaba àlè máa mú Shafi'i rahmanu àwọn náà wọ́n ní kò tọ́ kí wọ́n kírun ní òkè Kaaba àfi àwọn ṣe section. إلا أن يتخذ سترة مبنية بجسم أو طين أو طين àbí tó bá tó ń tàn bá ń fi kankan sí gàdá gàdá yẹn ó wà papọ̀ mọ́ jésù jésù sàbà bí nǹkan fi pẹ́ǹtì ẹ̀kan fi mọ́ àbí àmọ̀gán fi mọ́ wọ́n ní gbà yẹn alimam alimam alimam abu hanifa rahmanulah àwọn ní kò tọ́ kò tọ́ tí kéwọn kéwọn ní ọkẹ kàába ilá anyakuna bẹ́ẹ̀ni àmùsọ́lé ilá anyakuna bẹ́ẹ̀ni adé àmùsọ́lé ṣéun ilá anyakuna bẹ́ẹ̀ni adé àmùsọ́lé ṣéun mẹ́hù ayémínà bẹ́ẹ̀ àbíkọ́ jẹ́ pé bí kankan àbíkọ́ bá jẹ́ pé ìkankan bá ṣẹ́kù. nínú ilé ọlọ́run ṣe tó bá ṣẹ́kù láàrin tẹ́ n'iwa níwájú ẹni tí ń kírun ẹni pé tí ń kírun tẹ́ wájú tó dájú kan á rí i pé kankan ṣẹ́kù ní inú àmójì kàába ní tó bá so tí ọba débẹ̀ kò tán. Imam alimam eh, abu hanifa sọ rahmatulah jẹmi àti alimam malik àti alimam shafi nta gbẹ́yìn bẹ́ẹ̀ ni pé tajuzu salatu ala bahri bayti llahi pé wọ́n ṣe lẹ́tọ̀ pé èèyàn lè kírun ní òkè kí ni òkè ilé olúwa torí pé exception ló jẹ́ pé exception bẹ́ẹ̀ ń bí ọ̀rọ̀ àmì ìjẹ̀rìmọ́ àbí hanifa àti alimam ọ̀rọ̀ Imam Malik sí tàbí Usman kan lórí ìwé àkejì wọn á rí pé ọ̀pọ̀tọ̀nù mọ́kí wọn tẹ wọn tó dájú ní kíkí wọn kì í. ìgbọ́n àlùmọ́ ahmed mahmed lọ àwọn fẹ́ lọ́rọ́ mìíràn pé kò tọ́ kò tọ́ rárá ni wọ́n ti sọ̀rọ̀ so ó jẹ́ pé àwọn náà ti pé láyà kó náà fi mú ta ha bí hẹ́tìlá mi ọkọ̀ mi lò ṣe. so ní kúkúrú ọ̀rọ̀ tẹ́tẹ́ àwọn ni mọ́dàbí Malik rahman lọ ọ̀nà pé kò tọ́ kò tọ́ آه، أوكي كعبة لأن الإبرة لأن الإبرة ببنائها سو ne afawa al-imam ibn abi zaid al-qirani zakwe wa wa بيت الله الحرام نعم وظهر بيت الله الحرام أفا سبعين وسقي وفوق بيت الله الحرام إني إنبر من متلا فكري وفوق بيت الله الحرام ذكرناني ìmáà dáhùn ṣe sọ pé ọ̀bá àbẹ̀bẹ̀ ti lẹ́yìn haram lọ́lọ́ yẹn gẹ́gẹ́ wà ní hadith ti alimam tí mi yìí ta ti kà fún ara síwájú lọ́lọ́ yẹn rẹ̀ pé ọba bẹ́ẹ̀ pé wàzáhìrì bẹ́ẹ̀ ti lẹ́yìn haram torí pé àwọn ọ̀rọ̀ yẹn wà máa tó fà fún tó síwájú tó sì wà síwájú gbogbo ẹ̀ wà màjòlúrátì ni ẹ̀ màjòlúrátì ni so the ẹ̀ ẹ̀ ń fi màjòlúrátì wà màjòlúrátì المقبرة في مقالة ومعاطم وقالة الطريق آه، والحمام ومعاطم ومعاطم ومعاطم الإبل وظهر بيت الله الحرام كذلك يودع معطوفات على على مجرور إذا ودك يودع جر فإنه حديثه وظهر بيت الله الحرام ودك فأنا دلوني دلوني لا تقي حديثي هذا سؤال اسمه الإمام الترمذي الإمام الترمذي قيل في القضية تركي زيد بن جبيرة سند له تكلم فيه أهل الحديث كل ما فيه من قبل حفظه لأن الشيخ الألباني رحمه الله أصلا مشكات مشكات المصابيح كده ضعيفة جدا رحمة الله على وظهري وظهري لي؟ بيت الله الحرام والحمام والحمام الحمام اللي كان موضع بعد سلايسوجي انت يمكن الحمام ما تي níbi ìdánilẹ́kọ̀ọ́ tó ṣíwájú lẹ́yìn so alhamam títí wọn ti ń wẹ̀ ní tí wọn fi sọ pé kẹ́ ẹ̀yàn máa pé kẹ́ ká má kírun ibi tí wọn ti ń wẹ̀ wọn ní torí pé ní mazenat nàìjíríà sánà ní ìbílẹ̀ wà ń bẹ̀ ó sọ síbi tí wọn ti ń wẹ̀ tí ẹ kọ̀kọ̀ tẹ̀lé sẹ́ndí bẹ̀ náà kò síbi tí wọn sọ ẹ tí ẹ kọ̀kọ̀ tẹ̀lé ẹ̀dọ̀ nítorí pé kò sí kí wọn kò sí bí wọn ṣe rẹ̀ kí wọn ò ní tọ̀ kò sí bí wọn ṣe rẹ̀ kí wọn ò ní tọ̀ ọlọ́pàá lè kéré fún ẹ̀yìn ọ̀tọ̀ ẹnìkan nínú ọ̀rọ̀ ẹ̀kọ́ mọ́tọ̀ so ọ̀pọ̀lọpọ̀ ṣe máa rí ni so ìtọ̀sílẹ̀ ẹ̀gbin ni àkàǹkùn lọ so látọ̀lọ́ bẹ́ẹ̀ ẹni wọ́n fi ní ká máa wẹ̀ ní ilé rẹ̀ torí pé ní àyè ẹ̀gbin ni so tí wọ́n bá jẹ́ pé ilé rẹ̀ bá mọ́ tí o sí tán bẹ́ẹ̀ tí wọ́n pé ọba mọ́ so ọ̀tọ̀ ṣùgbọ́n ilé ìrọ̀lẹ́ kò tiẹ̀ lè mọ́ ọmọ sí tán àbí tẹ́ pé lọ́tọ̀ wọ́n yàtọ̀ síbi tí a ti ń ṣèbẹ̀rẹ̀ torí pé omi yóò tún máa wọ́n fẹ́ mọ̀ sàn àwọn tàn lẹ́mọ̀ sójà ṣùgbọ́n ibi tí wọ́n máa mú lẹ́wẹ̀ẹ́ náà ẹ̀yà ẹlẹ́mì lọ́wọ́ bẹ̀ tí wọ́n tán bẹ̀ lásán jẹ́nu yóò sì jáde sọ àyè ẹ̀gbẹ́ sáà ní sáà tí wọ́n fi ń ká kírun bẹ́ẹ̀ ni wọ́n ti jẹ́ bẹ́ẹ̀ sọ haram ni kí wọ́n kírun bẹ́ẹ̀ so pé wọ́n á lè bu àbí ká ló pé ní tí wọ́n á mú tẹ akọ́n náà ni pé àyè ẹ̀gbẹ́ ni àyè ẹ̀gbẹ́ ni ibi tí wọ́n ti ń wẹ̀ náà so so Eh, ǹdán níta léwẹ̀ kò sí tẹ́lẹ̀ kí wọ́n máa kí n bẹ̀ ẹ̀ ń pé kharija alhammam kharija alhammam ní tí tí ọba àfitẹ́jú bá wà ń bẹ̀ lóko ní tí òun dékẹ́ òkè ọmọ ìta tí ìta iléèwẹ̀ òun tẹ́jú bá wà ń bẹ̀ tí ọba tẹ́jú sọ̀rọ̀ yẹn lè kí wọn ní anna dhalika mazinatu an-najasa. بتحقق النجاسة فيها لا برات لنا نقول كان كم إذا أترى هذا بعد أبى أي تنتظر تنتظر كل يوم يبيتون في كم يسوي جاي كم كان تقول أنا كلوه نجوان كمان كان دلالي أنا تاوني ما في لو أنا أحاديث الله اللي هي سو أنا كان مسألة كم تنتظر إن شاء الله كل سنة جاكم وصل لفي شو جنا نعم سوء الحمام سافر كم أنت من الدنيا ما بعد أذكر شكوى أبداً وصل له. Okay, so it's It's a question about that. It's a question. أنا بنعتذر سبحانك اللهم وبحمدك بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك فإن الزمان انقضى وانصرم فكن أيا طالب العلم قم لا تنم فإن الزمان انقضى أيا طالب العلم قم لا تنم فإن الزمان انقضى وانصرم فكن ما حييت ضنينا به فظنك بالوقت عين الكرم وكن حلس درسك وافرح به تكن قائدا في غد للأمم وبادر شبابك من